إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi Muhammad ní òní àkíyèsí kẹta lórí ọ̀rọ̀ ọdún iléyá àkíyèsí àkọ́kọ́ ó dálé ká ṣọ́ra fún ṣe kárí mi àkíyèsí kejì ó dálé kò sí àdísì kan tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lórí láàdá kan ní pàtó fún ẹran ọdún iléyà àkíyèsí kẹta ni ọ̀rọ̀ kan insha allah àkíyèsí náà ó dá lé ṣé súnà ànábì ni àìjẹun lọ sí ìdì lọ́jọ́ ìdì iléyà tí ó fi wá já sí pé ìdàkejì súnà òun ni bídíà wípé ẹni tó bá jẹun lọ sí ìdì iléyà ó ti ṣe ohun tó yapa sí súnà ànábì sọlọba yẹn ṣáà lè sọ pé àìjẹun lọ sí Eid ní ọjọ́ ọdún Eidul Adha pé súnà ànábì ni àti pé ìdàkejì súnà òun ni bídíà ṣáàlì wa sọ pé nígbà tí àìjẹ́ ń lọ sí ìdí ìdùl adha tó jẹ́ súnà ànábì ẹni tó bá ti wá ṣe ohun tó yapa sí yẹn tó jẹun kó tó kúrò lé ṣáàlì sọ pé irú ẹni bẹ́ẹ̀ ṣe ohun tó yapa sí súnà ohun tó bá sì yapa sí súnà ohun tá a pè náà ni bidia tàbí kí ká tẹ̀ tàbí ká rọ̀ ọ́ ká dẹ̀ ká má sáré pè ní bidia ká wá lọ síbi pé ṣọ́lẹ̀tọ̀ tàbí ò lẹ́tọ̀ kí onítọ̀hún jẹun lọ sí Eid ìyẹn Eid adha ní ti ìdí fitiri kò sí awuyewuye lórí ìyẹn kí ni ẹ̀rí táwọn èèyàn rí tí ó fi já sí pé àìní jẹun lọ sí ìdí adha ọwọ́ gbajúmọ̀ èyí ni àwọn ọ̀rọ̀ tí a fẹ́ tá a fẹ́ ṣe àlàyé rẹ̀ ká lè mọ ìwoléwo nítorí wípé nígbà mìíràn ẹlòmíì yóò gba nǹkan kan mú ní ìgbà mú pé kò tún sí ìdàkejì rẹ̀ ẹlòmíràn yóò sì gba nǹkan mú nínú ẹ̀sìn ní ìgbà mú wípé ìdàkejì ẹ̀ náà tún wà. bá a ṣe máa gba nǹkan mú nínú ẹ̀sìn nìyẹn ìgbàmú méjì ni ìṣẹ́dá ká gba nǹkan kan mú ká máa lo nǹkan kankan ká máa ṣe nǹkan kankan pẹ̀lú àdìẹ ọkàn wípé ìyẹn nìkan ló dáa nígbà míì ẹ̀wẹ̀ a lè gba nǹkan kan mú a lè máa lo nǹkan kankan pẹ̀lú àdìẹ ọkàn wípé ẹni tó ń ṣe òmíràn tá a ti mà ìyẹn náà òun náà ṣe kí ni ọ̀dà orí òṣùwọ̀n yìí la fẹ́ fi yanjú ọ̀rọ̀ jíjẹun lọ sí ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dùl adìyà àti àìjẹun lọ sí ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dùl adìyà. ní àkọ́kọ́ náà ó rinlẹ̀ nínú gbogbo tíra súnà wípé ẹran ọdún ìdì ni ànábì máa fi tẹ́lẹ̀ inú ní ọjọ́ Eidul Adha lẹ́yìn tí ó bá kí ìrun tán ẹran tó fẹ́ pa fún ìdì ó máa pa ẹran yìí náà nínú rẹ̀ òní wọn ti fún un jẹ ní àárọ̀. kò sí ìyapa ẹnu kankan lọ́dọ̀ gbogbo àwọn àfáà lórí eléyìí kò sí ẹnìkan tó sọ òmíràn lórí masiala yìí pé nínú ìlànà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti ìṣesí rẹ̀ lọ́jọ́ ìdìlẹ adiha ni pé ó máa kí irun. E eid ó máa ṣe hutuba eid ó sì máa pa ẹran ọdún eid bákan náà sì ni pé kò ní í tí ì jẹun síwájú gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹran tó bá wá pa fọ́dún nínú ẹ̀ náà ni wọ́n ti bá a mú eléyìí tí ó máa kọ́kọ́ jẹ ní àárọ̀ ọdún eid al-adha. al adha àwọn ohun tá a tó lẹ́wọ̀n yìí nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí ẹlẹ́gbàá kan tí ò gbà wá Bukhari Muslim gbà wá Abu gbà wá Tirmidhi gbà wá Nasai gbà Ibn maja gbogbo àwọn ẹlẹ́gbàwá ni wọ́n gbà wá bẹ́ẹ̀ pé bá níbi ṣe máa ń ṣe ní ọjọ́ ayídùl adéhà nìyẹn ìdí nìyí tó fi gá sí pé kò sí àáfàá súnà kan tó sọ̀dà kejì ìyẹn ti yanjú ó wá kù àwa ó kù àwa báwo làwọn ó sì ṣe lọ́jọ́ ayídùl adéhà báwo ó ṣe ṣe á wà á rí ẹ̀rí méjì lórí ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ òun náà ni pé bánẹ́bí bá ṣe ṣe òun ni kẹ́ ṣe ṣe. bí ànẹ́bí yín bá ṣe ṣe òun náà ni kí ẹ̀yin náà ṣe kí ni kẹ́yìn náà ṣe. lọ́jọ́ Eidul Adha àwa náà a lọ sí Eid a kírun a gbọ́ kútúbà lẹ́yìn náà a lọ pa ẹran ọdún wa lẹ́yìn náà a wàá jẹ nínú ẹran ọdún tá a bá pa. yàtọ̀ sí pé kì í ṣe gbogbo wa lápẹran. a lè sọ pé ìlànà ànábì yẹn ní step by step tá a sọ yẹn ó ṣe wẹ́kú ẹni tó fẹ́ pa ẹran ọdún nínú wa ẹni tí ó wà lẹ́ran tí ó pa ń kọ́ a mọ̀ pé kò lè dá onítọ̀hún kò lè dá ẹ̀rùn ìdí tiẹ̀ kì í kò sì lè dá útúbà tiẹ̀ ṣe ṣùgbọ́n tó bá dorí ẹlẹ́ẹ̀kẹta ó lè dá ṣe ó lè dá oúnjẹ jẹ àbí oúnjẹ tó bá lè dá jẹ yìí ìgbà wo ni ó yẹ kóun náà jẹ ká wá pa àwọn méjèèjì papọ̀ àtẹni tó lẹ́ran àtẹni tí ò lẹ́ran àtẹni tó lẹ́ran àtẹni tí ò lẹ́ran ṣé wọ́n ní ọ̀nà míì tó tún já sí súnà ànábì fún wọn wípé wọ́n lè jẹun síwájú eid ní ọjọ́ eidul adha ẹ jẹ́ ká wá lọ sínú sọ̀híùlì bùkọ́rí gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé gbogbo aládìsí pátá ló gba mọ́sálà ìwá àwa fẹ́ mú ọ̀rọ̀ kà nínú tírà ìmáàmù wọn ìmáàmù wa bukhari rahimahullah baabu ale akli yawma nahar ẹ̀kọ́ nípa jíjẹ mímu ní ọjọ́ ìgúnran ẹ̀kọ́ nípa jíjẹ mímu ọ̀rọ̀ lórí jíjẹ mímu ní ọjọ́ ìgúnran ani Anas radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فليعيد anabi kírun ìdì tán ní ọdún kan kútúbà tó fẹ́ ṣe fún àwọn mùsùlùmí òun ni pé mọ̀ndábàá kọ́bùlà sọ̀lá fáliyọ̀ìd ẹni tó bá pa ẹran ọdún tirẹ̀ síwájú ìrun ìdì kó tún òmíràn pa ẹni tó bá pa ẹran ọdún tirẹ̀ síwájú ìrun Eid kó pa òmíràn kó òmíràn Ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam tíyẹn fi hàn wípé o lè pa ẹran síwájú kó tó kírun Eid faqama rajulun ọkùnrin kan náà àwọn sọ̀hábà ó dìde nàró fakọọla ó sọ pé hadha yaumun yushtaha fihi laham hadha yaumun yushtaha fihi alaham ẹ sá ọjọ́ òní yìí tí í ṣe ọjọ́ ìdí yìí ó jẹ́ ọjọ́ kan táwọn èèyàn gbádùn ẹran jíjẹ wọ́n ti ń retí ẹran àbí ọjọ́ tí wọ́n wàá jẹran ti wá kò àwọn èèyàn kúndùn jíjẹran nínú irú ọjọ́ òní wàdákàrà méjì rọ́ọ̀nìyí. nígbà tí ọkùnrin yìí sọ ìyẹn tán ọmọ tún sọ̀rọ̀ nípa àwọn arádùúgbò rẹ̀ o wípé àdúgbò ibi tóun ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn tálíkà ni wọn àmọ́ náà sì fẹ́ jẹun wọ́n fẹ́ jẹran lọ́jọ́ ọdún ìdí nìyí tí mo yá kọ́kọ́ yá a pa ẹran mi kí n tó wá kí ìran Eid ọjọ́ táwọn èèyàn fẹ́ràn kí wọ́n jẹran ni àwọn tá a sì jọ jẹ́ aládùúgbò wọn ò rówó rẹ ẹran ọdún mo yá apẹ ẹran tèmi mo tètè yá ha káàkiri àdúgbò wọn kálukú sì jẹ kó tó di pé a wá sí Eid láàárọ̀ ìdì náà ni o yẹn túmọ̀ sí pé kì í ṣe gbogbo irun ìdì ànẹ́bì ló máa ń jẹ́ kíákíá ǹjẹ́ gbàrí yẹn yé nítorí pé tó bá já sí wípé wọ́n ń kí àsùbá àtán kò kọjá bí ọgbọ̀n ìṣẹ́jú sígbà náà ti yọ nílùú wọn àòrùn ti yọ. òrùn ó ti yọ níbí báyìí gan náà tabakasu bá tán ní nǹkan bíi aago mẹ́fà báyìí tó seven òrùn ti yọ lọ́dọ̀ tiwọn báyìí six thirty òrùn ti yọ àlàfo tó wà láàrin kíkí àsùnbà ní Saudi àti kóòrùn ó yọ kò lè fààyè gba kí ẹnìkan ó sáré pa ẹran kó kún kó sì sè é kó sì ha láàfi wọ́gi lé àwọn tí wọ́n ń kí éyídì aláàgọ́ mẹ́wàá sọtiyé ẹni tó bá kí éyídì tiẹ̀ aláàgọ́ mẹ́wàá àwọ́gi lé kò pọ̀ dandan kó gásí pé bíi aago méje táwọn kan ń kí ni gbogbo ayé náà máa kí àdìsí ó ti jẹ́ kó yé wa wípé gáàpù tó lè gba kẹ́nìkan pa ẹran wọn náà sàn pa ẹran péyìn ó pa ẹran yóò kun ẹran yóò ṣe ẹran tá a bá tiẹ̀ yọ sísè kúrò ńbẹ pípa ẹran kíkun ẹran ìhà iṣẹ́ wákàtí kan lé ní o iṣẹ́ wákàtí kan lé ní àfi tó bá gasi pé mansini òyìnbó ní ọ̀bọ̀ gé ní ọ̀bọ̀ du ní ọ̀bọ̀ ha ìyẹn lè ṣe láàrin ìṣẹ́jú márùn kó ti pa kó ti kún kó ti ha láàrin ìṣẹ́jú márùn ah òyìnbó lè ṣe tí wọ́n ṣe mansini tí ó yẹ pé ọkàn máa bá ẹran nínú kíṣìn rẹ ni wọ́n ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni Sebi bí ẹni tí ń bẹ ní òpin ayé ló ń bá sọ̀rọ̀ nu yàrá rẹ lórí bẹ́ẹ̀dì rẹ ẹ̀hẹ́n wọ́n bá débi pé lórí rẹ wọ́n kàn máa sẹ́ǹdì ẹran tí ni ẹnu kọ kàn máa náwó mú tiẹ̀ ni oúnjẹ ó sì máa ọpulóòdù ńgbọ̀ báyá látòrí fóònù. naam arákùnrin mọ̀ pé ẹran o. lẹ́yìn àṣùbà ọ̀pá okùn ọ̀hà òun náà tún wá ṣe òun náà tún wá ṣe nínú ẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àwọn náà jẹun lẹ́yìn náà lọ́sẹ̀ wá lọ kí eid fàkà anna nàbíyà sallallahu alayhi wa sallam saddaqahu arákùnrin gbàtọ́ sọ̀rọ̀ yìí tó sọ ọ̀rọ̀ àwọn arádùúgbò rẹ̀ pé alátàràgó ni wọ́n ó dàbí ẹni pé àdébí náà jẹ́rìí sí bẹ́ẹ̀ pé lóòótọ́ ni wọn ò ní chẹ́ńjì lọ́wọ́ tí wọ́n lè fi ra ẹran. fàkọ́ọ̀lá ọkùnrin tó wá tẹ̀ wájú ó wá sọ pé wàyíǹdì jàdà àhábù ìláyà mẹ́ńṣátáì sórí ẹran àgbò méjì ni mo pa kí n tó wá sí Eid ṣùgbọ́n mo tún wá ní gúdúgbẹ́ kan lọ́wọ́ ẹran ẹran ẹ kí náà ń pè kékèké hùn ewúrẹ́ mo ní abo ewúrẹ́ kékeré kan lọ́wọ́ tí ò tí ì ká ọdún jádà kò tí ì ká ọdún tí ẹran ewúrẹ́ ọ̀bá sì ti ìka ọdún kò wọ iléyá ok tí ẹran ewúrẹ́ kò ti ka ọdún kan kò wọ iléyá ní ti tàgbò òun náà gbọ́dọ̀ ka ọdún kan ṣùgbọ́n tí ó ka ọdún kan tọ́nítọ̀hún ó sì ní owó míì lọ́wọ́ wọn ni kó pa á. ní ti màálù ó gbọ́dọ̀ pé ọdún méjì ní ti ràkúnmí ó gbọ́dọ̀ pé ọdún márùn ìyẹn ni ọdún tó kéré jùlọ fún ìsọ̀rí ẹran kọọkan ọ wá ń sọ fún ànábì bẹ́ẹ̀ pé mo ní ewúrẹ́ gúdígbẹ́ kan lọwọ o tí mo nífẹ̀ẹ́ sí ju ẹran àgùntàn méjèèjì yẹn lọ. àmọ́ nítorí pé òun ò wọlé yá ni ò jẹun pa àgbò méjì tó wọlé yá òun ni mo pa yìí ló sì sọ pé ẹ ń bá pa ẹran síwájú ìdì ọ̀pọ̀ ẹran jẹ ni ọ gbọ́dọ̀ tún òmíràn pa kí ni màá wá ṣe báyìí òjìṣẹ́ ọlọ́run farokha sọláhu aleyhi salam ànábì wa dẹ̀ ẹ́ fún un dẹ̀ ẹ́ fún un lọ́ọ̀rì pa ẹran gúdúgbẹ́ yẹn náà lẹ́yìn eid lọ́pa. ẹ̀gbà wa kejì òun tún kún ju èyí lọ lórí ọkùnrin náà sì ni wàfíì alibarọ lórí ọ̀rọ̀ yìí kan náà hadisi barọ.